láyé tó kọ́rọ́ jọ tí kú sọ́ọ́dà láìlé bá pa. ìyá kúnlé ìwọ ni mo kíjù o pẹ̀lẹ́ òkú àtẹ̀mọ́ra ọlọ́run adọ́mọ rẹ sí láti gbára ọlọ́run wá sí ìyá àwọn ọmọ rẹ pẹ́ àní rògbòn àtẹ̀yìn mọ́ o. ẹ̀yin bàbá kúnlé náà dáa. iwájú tó kọjú sí kò ní bàjẹ́ èyí tó filẹ̀ náà kò ní bàjẹ́ lágbára ọlọ́run ọlọ́run àbáwá dilé mú ọlọ́run amúlé dání ojú òní tìyìn. Hmm káàbà fi àkókò ṣòfò mo kí gbogbo ẹ̀yin ẹbí wọ́n mi kúnlé kúnlé dayọ̀ ẹ pẹ̀lẹ́ ọlọ́run á dúró tì yín yàtọ̀ sí pé mo jẹ́ lọ́ọ̀yà dádì èmi àti wọn a ní cordial relationship wọ́n dẹ̀ máa ń fi yé mi pé àwọn fẹ́ràn gbogbo àwọn ẹbí gan but um, eléyìí ni wíìlì tí wọ́n kọ sílẹ̀ olóògbé sọ pé gbogbo nǹkan táwọn ní nílẹ̀ yìí àti lókè òkun kó jẹ́ ti tìyàwó àwọn Mrs. Olúfúnmi Badmus. lọ́ọ̀yà ẹ máa ká lọ. kò sí nǹkan tó fẹ́ kà mí ó sì kù ó kù ẹ̀ka ẹ̀ka kí gbogbo á gbọ́. kò kò kò ó ti tán kò sí nǹkan tó fẹ́ kà mọ̀. gbogbo nǹkan tó wà nù wíìlì nìyẹn. kò jù bẹ́ẹ̀ lọ sá. wọn ò pín kankan fún àwa ẹbí rárá. ẹ dúró ná olórí ẹbí náà ńkọ́. kò sí ìrànwọ́ fún yín sà. Ah, ah. èmi ńkọ́ èmi àbúrò òun àbẹ̀wò àbẹ̀wò ẹ̀ wò bẹ́ẹ̀. ẹ sì máa kò sábẹ̀ òun ní wíìlì tó wà lọ́wọ́ mi. Ah, kò sábẹ̀ òun bẹ́ẹ̀. èmi olórí ẹbí gangan kò fún mi ní ìkankan. rárá. ilẹ̀ tí mo bára lẹ́gbẹ̀ẹ́ ilé mi tọkọ ilé epo sí ta ló fún nìyẹn. ẹ sà àkọsílẹ̀ olóògbé sọ pé gbogbo nǹkan táwọn ní nílẹ̀ yìí àti lókè òkun kó jẹ́ ti tìyàwó àwọn. Ah, ah. I have seen so many things. Ìrírí ayé ló jẹ́ máa pariwo. Báyọ̀ wọ́n sọ fáwọn mọ̀lẹ́bí tó ti dé o. Èyí tábìlì mi wá ṣe ìyókù díẹ̀ káàtó. Dádì, bíi ti báwo kí ló ṣẹlẹ̀? ṣé wò rí pé kò tiẹ̀ rántí àwa mọ̀lẹ́bí kankan níṣẹ́ ni Badmus ló kó gbogbo ogún ẹ̀ ló kó fún ìyá Kúnlé nìkan tí ò tiẹ̀ wàá rántí àwa mọ̀lẹ́bí. Ah, ah, dadi ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ báyìí rántí mọ̀lẹ́bí báwo ṣebí mi àti yín la jọ lọ síbẹ̀ níjọ́ tí mo lọ gbowó skul mi. kójọ kó sá. Ah, mi báwo. ẹ káàbọ̀ sá. tọ́lá yẹn. ẹ sá ẹ ṣe wọn ni sá gbogbo nǹkan tó bá dáwọ́ lé àmọ́ ayọ́rí sí rere ẹ ṣe gbọ́n mi. ó rọ pẹ́ dá anyway um, bọ̀dá um, tí a bá ti gba owó yẹn màá bá báńkì mi sọ̀rọ̀ màá fún yín àbí kan ṣe transfer sínú àkáǹtì yín ẹ make sure pé ẹ lọ san owó school ọmọdé straight ìyẹn ti di dídú. lẹ́yìn gbogbo list nǹkan tó fún yín pátápátá ẹ̀fún ṣẹ̀rí tọmọbìnrin bá ń rówó gbà lọ́wọ́ àwọn òbí ẹ̀ kò sí nǹkan kan tọkùnrin kan lè sọ níta gbangba àbí tán wọn ò lè kó sí lẹ́mìí. bẹ́ẹ̀ni. tó dáa jẹ́ kí wọ́n mọ̀ pé kílẹ̀ bẹ́ẹ̀ fún mi táwọn òbí mi ò ṣe fún mi ọmọ tí ò bá rí ìtọ́jú lọ́dọ̀ òbí lórí ìrìnkùnrin ó ti yé yín. iye mi. tẹ́ bá gba owó tó kù lẹ́sẹ̀kẹsẹ̀ ní kẹ́ ẹ kó lọ fún ẹnjìníà yẹn kó máa bá iṣẹ́ lọ ohun tó bá ti tún kù ẹ pè mí ẹ jẹ́ kí n gbọ́ ẹ sà ohun tẹ́yìn bá ṣe sílẹ̀ tẹ́nitẹ́ni o tàkísà ni tàà fún ohun tẹ́ bá ṣe sílẹ̀ tẹ́ bá dàgbà tẹ́ dògbò tẹ́ bá pẹ̀yìn dà ó ti di tìyá ọmọdé àti tiwọn. ọlọ́run jẹ́ ká gùn lẹ́mìí ṣùgbọ́n àkọ́ ká máa ronú bí ẹni tó ní dọ́là. Hmm. gbogbo tẹ́ ń wo yìí bí nǹkan kan dágbá kò sí pé ẹnìyàn láńlọ́dù kan bá kanlẹ̀kùn mọ́yàwó lórí àbí nǹkan kan ó ti di tí wọ́n ti di tọmọ kò kẹ́ bí kankan hmm. sóhun tẹ́yìn bá ti ṣe ẹ ti ṣe ó ti yé yín sà ẹ̀yin náà dáa ni ọwọ́ tẹ fi mú wá gbàtà kéré ọ̀la ẹ̀lẹ̀ ń jẹ́sìn ká ní other side ni ẹ bá ń nà sí wa ni ó ṣe ṣe kúrò àǹfààní báyìí kó má wáyé ọlọ́run àwa pẹ̀lú wa ọlọ́run àdó tiwa ẹ ṣe mo ṣe wí ìgbà ni wọ́n pa ẹ lọ school. next week sir. next week. bẹ́ẹ̀ni sir. bí bàbá ẹ ṣe ń ròyìn náà ni kò jẹ́ kó jẹ́ tí n bá ti gbọ́ pò bẹ̀ sí ní rìn kùnrin I will hate you. bẹ́ẹ̀ sir. ok um, kó tó padà lọ sí school make sure kó rí mi ìgbésà ìnira nǹkan mi ní kẹba lọ́wọ́ rẹ ọtí ọkùnrin lómi. ṣé mo dúpẹ́ ìyá ò ní sanwó ẹ̀ wọ̀ ọwọ́ rẹ báyìí ọmọ lọ sókè òkè òkè lọ́lẹ̀ ọmọ lọ kò ní lọlẹ̀ màá má rí ẹ báwọn ikú ò ní bẹ́ẹ̀ lọ́wọ́ mi. mi ò ní òsè àmọ́ yẹ kó ní nǹkan tó máa fún àwa mọ̀lẹ́bí náà. dádì ẹ rí i pé ogún ẹ̀gàn kò kò fún àwọn ọmọ ẹ̀ ní kankan gbogbo property ẹ̀yàwó ẹ̀ ló kó fún. ẹ ṣé wọ́n mọ̀ pé ẹni tó lẹ́rú ló lẹ́rú ni. bọ̀ dádì nǹkan tó fáwa náà lójú ayé ẹ̀ ẹ jẹ́ kó jáde mọ́nu tiwa àbí kí lẹ fẹ́ ká ṣe ẹ jẹ́ ó jáde mọ́nu tiwa torí èmi ò ní tí mo fẹ́ fà á. Ah, ah. sọ̀rọ̀ lọ́wọ́ aṣọ lẹ́nu ìsá. ájì kò sí nǹkan tí mo lè ṣe mo ah. ṣe nǹkan tẹ́tẹ́rẹ̀kẹ́ tó wọlé. ó ga o. pẹ̀lú sísá. Àbí ẹ̀kọ́ ọ̀rọ̀ èèyàn. Iṣẹ́ òru iṣẹ́ òru àtàbọ̀ rẹ̀ ẹ̀ ń tó ń béèrè náà lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ wa ọjọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ́ ni ojú ẹ̀ rè o ṣẹ̀ṣẹ̀ ń béèrè ẹ̀ ń sìn náà ni ẹ̀gbọ́n ẹ̀ kọ́. ọwọ mọ́mì bọ̀dá mi ńkọ́. ó ti jáde. àti kàfé ni mo ti ń bọ̀ mà mo lọ ṣe print out to call up letter mi ilẹ̀ haúsá ló post mi lọ. ẹ̀ẹ́ eh, post yín ti jáde ni ah, ilẹ̀ haúsá. Ah, ilẹ̀ haúsá lọ́nà. ó máa lọ náà ni ìṣubú fẹ́ sin orílẹ̀-èdè bàbá ẹ̀ ó máa lọ. èmi bẹ̀rù ìlú yẹn ni o. màá tẹ̀kẹ́ ara mi mà. ẹ ṣùgbọ́n ẹni tó fẹ́ máa jà fún mi ìwọ náà gbọ́ nǹkan tóun náà sọ àti pé ọlọ́run wà pẹ̀lú gbogbo àwọn ọmọ wa. àmín. àní sunkún lórí kankan nínú wọn lágbára ọlọ́run. àmín o àmín. ọ mọ́mì ẹ jẹ́ kí n wá nǹkan jẹ. oúnjẹ wà ní kìchì. ẹ rà mà. ó fọ́ lóun ṣó ẹ o sísá mi mo bẹ̀rẹ̀ ní ẹ̀ ilẹ̀ haúsá ẹbí part of Nigeria náà ni kò sí nǹkan tá a máa ṣe aláàbọ̀ láyé o aláà kúkú bá wa tò yìí lágbára ọ̀gbọ́n sísá mi ẹ̀bẹ̀rẹ̀ ṣé kò ṣe bẹ́ẹ̀ rán lọ́rọ́ ṣá. ẹwà ọlọgbọ́n ayé tó kọrọ jọ tí kú sọ́dà láìlè bá pa ẹwà ọlọgbọ́n ayé tó kọrọ jọ tí kú sọ́dà ẹni tí kò lè sọ̀rọ̀ lórí ọ̀la Yeah, ó mà ṣe ọlọ́gbọ́n ayé lọ tán o olówó ayé lọ́nà aṣiwèrè ló wá tọwọ́ bowó ó wá náwó ó fún owó kiri. ẹ ṣe rè àgàmà bàbá ó gbẹ ṣé kọ́lọ̀ yìí náà níjà. ẹ wo ee eh, good colour bàbá ẹ ti yẹ ó bad mo ṣadé ìbá ẹni. ó clean. àwa ó gbẹ gan-an ah, ẹrù ńlá ni o èlò wà ní. ẹ bàbá yẹn kọ́ ló ṣẹlẹ̀ ní pé bàbá yẹn ní twelve million pọ̀ pẹ̀lú ikọ̀ tèmi lọ́dọ̀ ti tẹ̀ máa gbà jáde for ten. pẹ̀lú ikọ̀ ẹ lọ́dọ̀ ṣé wọ́n ló da lókòwò ni àgámà ten million ṣá. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ti ẹ̀yẹ́ wò náà. ẹ wù ẹ wù ẹ wù rà ó gbé sí lè ṣe kò sí ẹ̀kọ́ tẹ máa ṣe láàárẹ̀ o. fire and drive. okay okay. ten million àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. wá. kí ló ń ṣẹlẹ̀ yìí. ẹ mọ́tò ló gba fún mi fẹ́ rà ni. mọ́mì ẹ mọ̀. ẹ pẹ̀lẹ́ o. mọ́tò tọ́jú wa ni fẹ́ rà benzi èwo. bẹ́ǹsì. bẹ́ǹsì eléyìí kí e ṣe bẹ́ǹsì tọ̀hún yẹn. ẹ eh, bẹ́ǹsì náà ìbọn káà nìyẹn eh, jíìpù lélẹ̀. Eh, bẹ́ǹsì tí wọ́n fi lọ jíṣẹ́ ńkọ́. mọ́mì ilé tẹ̀sì <laughs> eléyìí àbí òsì bíi ti bẹ́ẹ̀ náà yàtọ̀ kó di mẹ́ta àbí. wọ́n mi ẹ wo iná lówó. ẹ. ten million àbí. ten million. ó kọ́ ni kí n kọ́ sí. Jídé Sodiq. Jídé Sodiq. ṣé òun ló ta mọ́tò ni. yóò bàbá tí ó ní mọ́tò ni pé àwọn máa ṣe olóṣì ni bàbá yẹn. ìwọ náà ní olóṣì ni bàbá yẹn kí ló ń bọ́ olóṣì ṣe fún. ẹ mọ̀ pé tó bá ti búròkì bẹ́ẹ̀ yẹn àwa náà máa ń bá adẹ̀ ibi tí wọ́n ti àwa náà la máa ṣàánú wọn. ẹ máa wo ilẹ̀ o bàbá ọkọ mi. ẹ máa lọ. báwo ni mo bọ̀ sábà mi sọ ok. tó láì di card. àwọn ni àwọn ti travel lọ máa lè rí wọn lè padà náà ni wọn deport ẹ̀ ń gbà yẹn. èdè rẹ pé o ti yẹn sá. two million naira. péré ni. two million. two million naira ẹ fẹ́ wá gba two million naira lọ́wọ́ Kúnlé. ó ṣe máa ń fún mi nìyẹn. ah two million naira kúnlé ẹ jọ ẹ ṣe sùúrù náà díẹ̀ díẹ̀ ní sùúrù wọ kí ẹ ṣe sùúrù náà ẹ dúró ní ẹ ṣe ẹ jọ ẹ jọ ẹ jọ torí Ọlọ́run ẹ chẹkì ẹ dà chẹkì ẹ dà jẹ kí n tiẹ̀ wò ní sùúrù tí ṣe sùúrù ó rẹ ṣe sùúrù. báyìí ẹ ṣe ẹ pẹ̀lẹ́ ẹ ṣe bàbá ọkọ mi ẹ ṣe kàn two million naira. owó kí ni. bó ṣe máa ń fún mi nìyẹn oúnjẹ ọmọ ni. ah oúnjẹ ọmọ ìwọ lọ́mọ máa jẹ́ kí n sórí burúkú oúnjẹ ọmọ àbí kí ni mo gbọ́ tẹ̀ sọ yìí. láàrin ìṣẹ́jú mẹ́wàá o ti fẹ́ ná fifty million naira nísinsìnyí kí ló ṣe é. tó bá jẹ́ pé fifty million tó olóná yẹn náà pa nìyẹn sórí two million tó fẹ́ fèmí kì í ṣe náà pa. ejò ṣé ẹ̀yin lè bímọ kẹ́ bímọ dẹ̀ kẹ́ wá ní kó máa fún ọmọ àbúrò yín àbọ̀mọ ẹ̀gbọ́n yín ní two two million bẹ́ẹ̀ ṣe ń fún yín nìyẹn bó ṣe ń fún yẹn tí gbà ti pẹ́ àbí bàbá ah, ah, ẹ wò ó yẹ máa lọ ẹ máa lọ màá wá fámìlì. n tọ́ fún mi ló ń fún mi. ẹ Eh. n tó tọ́ fún yín ló fún yín. Eh. Ah, bàbá mo ní kẹ́ máa lọ ẹ má jẹ́ kí n wojú yín o. yàkúlẹ̀ yóò fún mi yóò tó yọ. ṣé àwọn pé mi wojú yín rí ẹ má jẹ́ kí n wojú. wọ́n ní kẹ́ máa lọ ẹ máa lọ. ẹ máa lọ ẹ máa lọ ẹ má bàa yé mi jẹ́. kúnlé kí ló ṣe é ah, ah. ewo nínú àpà. má yẹn ti lóun ti tún wọn mọ́tò lélẹ̀ àwa fẹ́ ta mọ́tò. ẹ jọ ẹ jọ ẹ gbé síbẹ̀ yẹn ẹ gbé sí àrà mọ́tò àrà ẹ ṣe àrà ajé kò gbà kò gbà kí ló ṣe é wá ṣé ṣé kì í ṣe kì í ṣe kì í ṣe ìdìṣà èwo nínú àpà máa náwó bí ẹlẹ́dà wo kò gbà ẹ máa lọ ẹ ṣe àrà ẹ gbé ẹ ṣe ẹ ṣe ẹ ṣe wọn ẹ padà ó yá ẹ máa lọ ẹ máa lọ. a ah, mo tẹ́ mi ò dúbẹ̀ lónìí nílé ìyá kúnlé èmi nìyá kúnlé wá wọ́lẹ̀ túrútú ni ìwà tiẹ̀ jámọ̀ kankan lójú ẹ̀. dadi kílẹ̀ yìí náà lọ ṣe ń bẹ̀. bẹ́ẹ̀ làmọ́ bí ni ọmọ mi ṣe bí èmi àti kúnlé àjọ ní ọ̀rọ̀ àjọsọ tá àjọsọ tẹ́lẹ̀ nígbà tí mo dẹ̀ dọ́dọ̀ ẹ̀ kúnlé fún mi lówó kò sí tí ìyá kúnlé ò fi mí wé tán. dádì bọ̀yìn náà kò ṣòro èèyàn kẹ lọ lé àwọn kúnlé kẹ lọ gbowó ibòmíì wà tẹ̀yìn àti kúnlé lè ti pàdé tó ti lè fún yín lówó tó fẹ́ fún yín. oníbòmíì tí mo ti lè pàdé ẹ̀ tí ìyá kúnlé bá sọ pé kíkúnlé ọmọ fún mi ní owó lójú ẹ̀ màá gbà lẹ́yìn ẹ̀. ah dádì ọ̀rọ̀ tẹ́sán yẹn pọ̀ o aráalé ló máa mọ̀ ọ́ lámòdì rere lára àtà máa pè o ọ̀rọ̀ yẹn ti pọ̀ ju etí méjì ò gbọ́dọ̀ bá yín gbọ́ o. aráàlú ọba àmọ̀ láwòdì aráàta ọba àmọ̀ níwèrè èmi mọ sọ èmi gangan mọ sọ màá gbà lẹ́yìn ẹ̀ mọ́dẹ̀mọ́nà tí fi gbà lẹ́yìn ẹ̀. a ní nǹkan tẹ́ ń sọ yín ò dáa ọ̀rọ̀ yẹn ti pọ̀ ju kò dáa. èmi. dádì ẹ ní sùúrù. èmi. ẹ ní sùúrù. ẹ ní sùúrù. mi ò tẹ́rí. pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà la máa fi ṣe àbí kí la fẹ́ ṣe ẹ sùúrù. ilé ìtukọjá pẹ̀lẹ́pẹ̀lẹ́ o báyìí ṣe wà ń bí ìlàtẹ̀kàn tó sórí kò lè sí mọ́tò kí ló lè ṣe wọ́n. ṣètò ìjọ. ẹ mọ́mí ṣùgbọ́n ńlá láìlẹ̀ láìlẹ̀ láìlẹ̀ yẹ. nurse báwo wà lára wọn báyìí. ara wọn ti wà ókè. Okay ti ṣe necessary test fún un tí dókítà bá ti dé ọmọ wa ṣàlàyé fún yín sà. ok ẹ ṣe gan-an nọ́ọ̀sì. kò tọ́pẹ́ iṣẹ́ wa là ń ṣe mà. ojú mi tún ọlọ́run túbọ̀ máa ṣàgbára tí yín náà dé. Ah, àmì máa tọ́pẹ́ mà lọ́wọ́ fún yín lálàáfíà. tó bá ṣe dẹ́ máa wò yín mà. Ah, mọ́mí ẹ pẹ̀lẹ́ mọ́. Ah, my dear pẹ̀lẹ́. báwo lára yín wà. bẹ́tà Dayọ̀ ẹni tó rọ̀ṣẹ̀ wá sọ́sibítù rẹ̀. oh àǹtí ẹ ṣé o ọlọ́run á máa wà pẹ̀lú yín. Ah, eh, ẹ̀gbọ́n Dayọ̀ rèé ẹgbẹ́ náà máa tún dé. Eh, ẹ̀gbọ́n eh, mi àwọn nǹkan tí mo bá yín kó nínú mọ́tò ńlá ti nínú iṣẹ́ mm-hmm. mo rí owó níbi dashboard yìí níbi ìyàbẹ̀ ìpínlẹ̀ àtàwọn fúnṣẹ́ náà. Oh, ṣe ó my dear, dìá would you need irú èèyàn bíi tiẹ̀ máa ṣọ̀wọ́n ó kó padà wá gbogbo nǹkan tó rí lò tó kó wá bá mi tó bá jẹ́ lòmíì ni a ti yọ ọ́nú ẹ̀. Ah. àyìn tí ò bá bẹ̀rẹ̀ ọlọ́run ló máa kó rẹ̀ lọ. ti jí fóònù àbí kó ti tó tọpẹ sá. thank you so much. ẹ mọ mi ẹ jẹ́ n tètè máa lọ mà àǹtí mi ràn mí iṣẹ́. tó bá ṣe díẹ̀ máa padà wọ. ẹ kí n lè gba owó mi àkótọ́ sínú mà. èèyàn gbọ́dọ̀ ṣoore kó tún jókòó tì. ṣé ibi owó pọ̀ ó yá gbà díẹ̀. rárá mọ mi ẹ̀sìn Islam fàyè gbà mà mi lè gbà rẹ̀. ẹ kì í tètè máa lọ ọkọ dà o. ṣé ìròyìn ọba ìṣe wà. dókítà ẹjọ báwo la mọ mi sí ṣé àwọn result yẹn ti jáde. result yẹn ti jáde èsì result yẹn jẹ́ ká mọ̀ pé mọ́mí ní leukemia. leukemia. Um, cancer of the blood nǹkan tó fà á tí mọ́mí fi ń bleed nìyẹn. cancer níbo ni wọ́n ti rí. nǹkan tá a diagnose nìyẹn màá kọ àwọn oògùn kan fún yín ẹ jọ̀ọ́ jẹ́ kí mọ́mí máa lò déédéé. ẹ ṣe tó bá ṣàtìlù ṣára wọn ṣàmáwá òkè. Okay agbára ọlọ́run èsì ayọ̀ la máa gbọ́. mo ń bẹ̀ ọ́ ọlọ́run ẹ jọ̀wọ́ ò dákun aburú tó ń ṣẹlẹ̀ séènìyàn lásìkò tó yẹ kó jèrè iṣẹ́ rẹ̀ tí kú ń wọlé tó mú lọ ọba ṣe yóò ló ń ṣe ẹ̀nà why you so dull ọkọ̀ wà dull wà down o ò tún mu drink ẹ̀ látàárọ̀. ẹ̀yà ọ̀rọ̀ mọ́mí yẹn ni wọ́n ṣe ń bá fún mi. Ah, mọ́mí máa wà okay she's gonna be fine wọ́n máa wà okay now ah, o kàn jẹ́ kí n máa feel miserable látàárọ̀. but àrùn tó lọ ní ìyẹn ìbọn náà ti rí náà tó ń bá fún mi nìyẹn o. she'll be fine she'll be okay. Don't worry she's gonna be fine. Hmm? oh my dear jama lọ́lẹ̀ mo ní láti relax bẹ́ẹ̀ ah, ah. mo rò pé ní kakọ̀ wá wá time wọn bíbá ipa ṣe máa jáde ó tún jáde mọ́ ni. aṣọ ti bá jáde mo ti wà mú díẹ̀ ọ̀rẹ́ di mo kàn máa àdúgbò wàrà mi bá àṣírí àkàṣà ìyá àwọn ọmọ jáde ń jọ mi ọmọ jáde lọ́la Jamila, lọ́dọ̀ rẹ̀ sí pẹ̀lẹ́ my Yes ma. Ọlọ́run máa máa tọ́jú ìwọ náà. Àmín. Ó ṣé mo dúpẹ́ o, ó ṣé gidi gan-an ni. Ọlọ́run ní ká dúpẹ́ fún ma, èmi náà kọ́, Ọlọ́run jẹ́ kí n dúpẹ́ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ my dear tí kì í bá ṣe pé ìwọ lọ́lọ́run lò láti fi save mi níjọ́ yẹn ká ní wípé ò dúró kó chẹ́kàn mi ni olúwa ẹ̀ bá ti dẹni ilẹ̀ lénìí so o ṣé mo dúpẹ́. ọlọ́run náà ni ká dúpẹ́ fún un. o ṣé gan-an ni Jẹmílà ṣé ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ ló wà ní àti wípé iṣẹ́ wo gangan ló ń ṣe. ẹ̀ẹ́ eh, secretary ni mí ní private organization kan dáàdi dẹ̀ ti ṣaláìsí àmọ́ mọ́ mi ṣe wà. Oh, that's good that's good that's ṣé ọ̀dọ̀ mọ́mì ló ń gbé ṣá. ọ̀dọ̀ àǹtí mi ni mò ń gbé mà ọ̀dọ̀ àǹtí mi. ok ok ẹ mọ́mì ẹ jọ̀ọ́ máa jẹ́ kí wọ́n máa lọ. o ti fẹ́ máa lọ in that case. Wait, no, no, no. mọ́tò mọ́mí ẹ má ṣe yẹn o yẹn o necessary. ó dà kó má dàbí pé mo kọ owó sí yín lọ́wọ́ jẹ́ mú kí wọ́n tó ń lọ. mẹ́ta péré ti tó ẹ̀ bẹ́ẹ̀. Oh, she is such a good girl. <laughs> What's a good girl? Such a lucky good girl. Bye, Mama ẹ wá o ẹ wá kájọ sàsọyé ẹ wá kájọ ṣàṣàrò kan náà. manager ṣé wàá lókè wàá rà ẹ bá wà sílẹ̀. pẹ̀lẹ́ máa yà báwo ni ó ló fẹ́ rí mi ṣé kò sí o. ó wà o mo ní kí n pe àkíyèsí yín sí nǹkan ni kó tó di pé àràbọ̀rún dẹ̀ o ṣe rí rèétí Mr. Kúnlé fi ń gba owó ní company account ó wà so alámìnú o ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o kò yàtọ̀ sínú àpá lójú tèmi wọ́n kàn máa pè mí kí n send owó sí gba send owó sáwò baseless things lọ́kàn fowó rà ṣe understand so tó bá yẹ kí bí yẹn ń ná owó nìyẹn ó possible káwọn má dé bá nǹkankan. ok o ṣe manager ojú ò ní tiẹ̀. àmì mà. nǹkan tiẹ̀ náà ò ní bàjẹ́. o ṣe mo really appreciate it mo appreciate this particular one i really appreciate it. má wọrí máa bá sọ̀rọ̀ ìwọ náà wá rí i pé ẹ máa ẹ máa rí changes nínú thank you thank you so much thanks for coming. mọ́mí ṣẹ́yìn náà ń sìn tí bá lo sáf tí bá máa fi dé mò ní bá nǹkan kan wá ti náwó tán. ìwọ ṣe sùúrù wà á so sorry about the Right, ma. Okay. I appreciate it. Thank you so ah, much. Um, take care. Manager, hold on. Okay, all right. Mm bọ̀dá mi tí bọ̀dá mi ṣe ń náwó yìí kò dáa. a ní kò ṣe sùn. ẹ bá wọn sọ̀rọ̀ ni ẹ bá wọn sọ̀rọ̀. ṣé sùn yóò fi mí àti èsì ẹni gbogbo ọmọ ẹgbẹ́ yìí ọ̀rọ̀ yìí getting out of hand getting. Ah, irú ọ̀rọ̀ wo ni ẹ talk of the devil. torí pé ọ̀rọ̀ ẹ̀ là ń sọ lọ torí ẹ̀ mo ṣe sọ pé talk of the devil ó dẹ̀ wọlé yes. kí ló ṣẹlẹ̀ mọ́ mi. ọlákúnlé ọlákúnlé ọlákúnlé mélòó ni mo pè é. ẹ̀mẹ́ta ni mọ́ mi. kí ló dé tí ọ̀rọ̀ ò fẹ́ dá lórí ẹ̀ lórí ọ̀rọ̀ inú àpà òun ṣe inú àpà yìí wọn. bẹ́ẹ̀ ni bó ṣe ń gbowó ní company account tó ń ná anyhow gbogbo ẹ̀ ni mo ti gbọ́ kí ló dé ẹ̀dùnà ta ló wá fún yín ní information irú information bẹ́ẹ̀. ṣé ẹni tó fún mi ní irú information bẹ́ẹ̀ ló fẹ́ mọ̀ ni àbí kí ló dé tí wọ́n fi ná ìnákúnà lèmi fẹ́ mọ̀. àbí manager tí mo pàdé ló wá sọ bẹ́ẹ̀ anyway èyí ò tiẹ̀ kàn mí ná mọ́mí ẹ̀ má bínú níná lówó mọ́sọ̀ dáàdì ṣiṣẹ́ lẹ̀ fún wa kalẹ̀ náà náà ni o and owó tá à ń sọ ìpè pé mo lọ dànù mo ṣáà ná ni. kò sẹ́ni tó sọ pé níná kọ́ lówó fine company tá à ń sọ̀rọ̀ ẹ̀yẹ ogun yìí ni kò sẹ́ni tó sọ pé níná kọ́ lówó àmọ́ téèyàn bá ná owó tí ò bá ṣiṣẹ́ ẹ̀mí ìsìnbẹ̀ owó máa tán ni. níná lówó ẹ̀kọ́ ń gbowó ẹ̀kọ́ ń náwó ẹni à níná lówó ẹ̀kọ́ tẹ́mi bá lọ sáà tí bá dé kí ni mo fẹ́ dé bá. Dayọ̀ ọmọ ẹgbẹ́ máa sọ fún ẹ pé ògọ̀gọ̀ ó gọ ó tútù ó bomi sẹ́nu ó tún fi ice block sínú omi ọ̀dẹ̀ idiot. ṣáyìn nìkan lẹ lówó ni ṣáyìn nìkan lẹ lówó ni. o bóyá sọ̀rọ̀ tó o débẹ̀ oníkan fún lówó fún lówó ni. ṣé èmi mo ni mo ṣiṣẹ́ bẹ̀ ni company dáadé mi dẹ̀ ni n ta sọ fún ọ̀nà ni ọ̀nà tó bá ìtẹ̀ ṣetán kò lọ ṣiṣẹ́ ọ̀jẹ̀ idiot kọ́sì ẹ̀kọ́ fọdún mẹ́rin ṣe olọ́dún méje inú ẹ̀ dìbẹ̀lẹ̀sẹ̀ ẹ̀bẹ̀lẹ̀sẹ̀ idiot ṣẹfẹ́ wa máa dá lu ẹ orí òpè ah, ah. máa lu ẹ ah, àbórí ọlákúnlé tí mo dẹ̀ wà lórí. ẹ má bínú má bí ẹ bẹ́ẹ̀ ni àdèrèdè yìí ṣe bá mi sọ̀rọ̀. wà á máa nà débi tí mo dẹ̀ jókòó sí ibà wà á nà géńdé eléyìí tó ti graduate ló fẹ́ nà. ẹ má bínú wa. Eh ẹ ṣáà ṣe sùúrù ogún ẹ̀yin méjèèjì ni tó bá wù yín kẹjẹ tó ṣẹ́wọ̀n pé mi lówó tèmi èmi ò ní ẹni ìṣù ṣáà ṣe sùúrù ṣáà rọra máa náwó. ẹni tó wá sọ kíní yìí fún yín sí ìyẹn máyà tó wá sọ fún yín pé mò ń gbowó àbí ṣó sọ fún yín pé last two weeks contract mo win fún company two hundred and fifty million naira ṣó sọ yẹn fún yín. ẹ o rọra náwó ọlákúnlé rọra náwó kó rọra ṣe. mọ́mí kò ń ṣe iná apá àwọn tí mò ń fún lówó ta ló mú wọn ẹlẹ́dàá tó ń pèsè mọ́sọ̀ bí pẹ̀lú good reasoning ni kì í ṣe pé nǹkan ọmọ máa ná bí ẹlẹ́dà. dájú dẹ̀ máa ń jẹ́ oyè mi láti kékeré pé ẹ̀yìn ká má làwọn ká má làwọn ká má làwọn. kò sẹ́ni tó ní kẹ́ má ṣoore ẹ ṣoore but èèyàn máa ná níná tó reasonable ni má náwó nínàkúnà lákúnlé má náwó nínàkúnà. and some may call this boy to order ṣáàní kan lè sọ fọ́mọ nínàkúnà. ikú lè ṣe é ṣe é. ayé ò gbà bẹ́ẹ̀. Ah, torí ẹ̀ ni mo ṣe ránṣẹ́ sí ẹ bóyá wàá lè bá mi rí nǹkan ṣe sí. sista ẹ wá dákẹ́ látijọ́ ẹ̀ ṣẹ́yìn rò pé tí èèyàn bá dákẹ́ tára ẹ máa ń bá dákẹ́ ni. mi ò dákẹ́ mo bá a sọ títí títí àmọ́ ńgbà tí ò yí padà òun ni mo ṣe pé kó lè bá mi dá sí i. ok èmi rò pé bóyá kẹ́ jẹ́ kí Kúnlé lọ fẹ́ yàwó ṣé mo pé nígbà míì tí ọmọkùnrin bá ti níyàwó ńlé ó máa ń jẹ́ kó wá responsible àbí kí lè fi. tó bá jẹ́ bẹ́ẹ̀ màá pè màá sọ fún kó lọ fẹ́ yàwó. Ah, ẹ bá sọ ẹ ní kó fẹ́ yàwó báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí àbí kẹ lọ síta kẹ lọ mú ọmọ alálùbáríkà wá fún kẹ pàṣẹ pé ẹ fẹ́ jẹ́ kó fẹ́ ọmọ yẹn àwọn ọmọ alálùbáríkà tó jẹ́ pé tẹ bá bá wọn sọ̀rọ̀ wọn máa ń gbọ́ nígbà tẹ bá bá sọ́ọ̀sìn tó bá lọ kó mú yàwó wá àwọn ọmọ ìrọ̀lẹ́ ayé tó bá wá di pé ó fẹ́ tán àwa di pé kò ní gbọ́rọ̀ sẹ́yìn lọ́nìí. ó máa dẹ̀ tún rí yẹn sọ ẹ̀yìn ah, eh, eh, bọ̀ ibo ni mo ti wá fẹ́ rí ọmọ alálùbáríkà. lóòótọ́ ó le díẹ̀ ṣùgbọ́n ṣègbóbìnrin ni tẹ bá lọ síta tẹ bá fi irú fílẹ̀ dáadáa. ẹ sì rí ọmọ ọmọ gidi pé pé ó ń rún òun gan láti fọkọ nígbà tẹ bá dé wá sí rí tẹ bá pè kẹ́ ṣàlàyé ẹ̀dùn ọkàn yín fún kẹ́ fi kọ́ Ọlọ́run pé ọmọ yín lọ́mọ yìí o ṣùgbọ́n gbogbo nǹkan tẹ fẹ́ jẹ́ kó ṣe fún kó jọ kó má bá yín ṣe fún. ẹ rí i ṣèbóbìnrin ni hmm. ah, lóòótọ́ dé o ṣe ọkọ mi màá ṣe bó ṣe wí yìí ojú òní tí wọ́n ní. àmì òun náà wà máa rá láàrin. àmì sísá mi àbẹ́yìn ah, ah, ni. ìwé tí tó ń bọ̀ àdúrà kan ní kájọ ṣe kájọ ṣe kájọ ṣàmì ẹ wípé kẹni ẹlẹ́ni máa ṣe gbà ṣe àwọn ṣe. Jẹ́mílà mo máa fẹ́ tọrọ kankan lọ́wọ́ ẹ̀yin á dẹ̀ wù mí kó ṣe fún mi. ẹ sọ nǹkan tó bá jẹ́ mọ́ mi tó bá wà ní mi máa ṣe. Ah, ó wà ní kàwọ́ àfi tó bá wa fẹ́ ṣe ló kù. kò dààmú mi ẹ bìrì nǹkan Jamila I want you to be my daughter-in-law mo fẹ́ kó o di ìyàwó lé first son mi Kúnlé. nǹkan tẹ̀ ń sọ yìí ó rí bákan létí mi mà torí I mean ọmọ yín tẹ̀ ń sọ èmi yìí mọ̀ ọ́n mi ì rí wọn rí tó bá rí mi tán láwọn ò nífẹ̀ẹ́ mi nǹkan. Hmm. ṣé o rí ọmọ mi tí mò ń sọ yìí owó wà lọ́wọ́ ẹ̀ tó tọ́ àmọ́ kò mówó ná ó máa ń rìn di òru ó ń mutí ìwọ tí mo dẹ̀ ń wò yìí ẹ̀sìn wà lára ẹ̀ ó dá mi lójú wípé tó o bá fẹ́ ọmọ mi ó máa yí padà. Ah, mi a jẹ́ pé ẹ fẹ́ kí n fọmọ yẹn out of pity nìyẹn kò kí n ṣe out of pity tí ẹ bá fẹ́ra yín bùkátà á máa wà ẹ bẹ̀rẹ̀ sí ní bímọ tí bùkátà bá dẹ̀ ti ń dé nìyẹn á change á wá jẹ́ pé ọlọ́run gbọ́ àdúrà mi láti ọwọ́ ẹ̀ nìyẹn. mọ́mi agbára mi gbé nǹkan tẹ̀ béèrè lọ́wọ́ mi mà mi lè ṣe mọ̀ ẹ má bínú ẹ jọ̀ọ́. ló ṣe pèmí náà ni mo ṣe ní kẹsàn án mi tó ṣe lára. mo okay let's take a look. Mr. Kunle, very good. Oh, oh, oh, I wo ẹ̀yin náà mo tẹ̀lé máa fi báyìí. Àdúgbò Sherry, Ṣẹ́rí, èmi náà ti fẹ́ pè yín Sherry, Ṣẹ́rí oògùn tẹ́kọ̀ fún mi, mò ń lò fún mọ́mi as prescribed. Ṣé gbọ́? Àmọ́ mo kàn ló ti ti pé bọ́n ṣe ń lo oògùn yẹn náà, condition will change. Uh, ẹ wo Mr. Kunle, ẹ̀yin náà ni mo bá lọ́rọ̀. Pèsè, mọ́mi ṣe ń ronú mọ́mí ẹ jọ náà wáyé tẹ́ ń ronú ẹ̀ẹ́dẹ̀jú ẹ má ronú ah, ok dáàdì ti lọ nìyẹn ṣé àwa yìí a tó fún yín láti máa wò ni ẹ jọ. ṣé mo pé tíyàn bá ti ń ronú ó máa ń dá àìsàn síyàn lára ni nǹkan kó tẹ bá ń ronú ẹ mo fọlọ́run bẹ̀yìn ẹ tẹ̀ jẹ́ kó dùn yẹn nú lẹ́kọ̀ọ́. mọ́mí mọ́mí ẹ jọ tó lọ lórí kí ló kí lè ronú kí lè ronú fún gan-an. kí ló fà ronú. yóò kúkú ronú àmọ́ nǹkan ẹyọkọ ló ń disturb mind mi ìyẹn dẹ̀ ni Jẹ̀mílà tí mi ò rí bá sọ̀rọ̀ láti jọ yìí. Jẹ̀mílà ta ló jẹ́ bẹ́ẹ̀. ọmọ tó save mi níjọ́ tí mo ní àtàkì. o ò tẹ́ sọ fún mi yẹn ẹ kí ló fún yẹn àti ẹ̀pọ̀ ṣe fẹ́ fún lówó kí n bá yẹn fún lówó ni. kò gbowó lọ́wọ́ mi kí n ṣáà ti gbóhùn Jẹ̀mílà ó ti tán kí n gbúrò ẹ̀. ok ẹ fẹ́ máa rí anyway mi ì mọ status ẹ o èmi lè lọ bá yín bá a bóyá kí employer bóyá bí house help kẹlẹ marry all the time ìyẹn tún kọ. kì í ṣe yẹn àní kí n gbúròó ẹ kí n rí bá sọ̀rọ̀ láti jó dẹ̀ ń disturb mi ti ok ẹ ṣàfẹ́ rí ṣá ẹ fún Kúnlé ní àdírẹ́sì ẹ̀ kó lọ́ọ́ bá yín wá wá kó dẹ̀ mú wálé wá fún bá yín àbí kẹ́ fún nọ́mbà kó pè ẹ lè bá sọ̀rọ̀ ìyẹn tún kọ́. bàbá yẹn tírèsì ẹ̀ kò sí bí ìdílé àbíkílẹ̀ fún un. bí ìbànú bá fọ́ tálẹ̀ bèrè. kíní ni mo bèrè Jẹmílà. àǹtí Jẹmílà tó máa ń lo ó máa ń lo jágbá. mi ò mọ̀ bóyá ó lò jágbá. ó máa ń ború. ibi báyìí lọ́dọ̀ wọn tó bá ti gbá bíbà so first floor yẹn bẹ̀ lọ́dọ̀ wọn. ojú ìyá rẹ̀. ẹ wà ẹ wà ẹ wà. ṣe àkàdé ẹ ṣe bá báyà. àdúrà kan ni kájọ ṣe kájọ ṣe kájọ ṣàmì ẹ wípé kẹ́ni ẹlẹ́ni máa ṣe gbà ṣe àwọn ṣe kórí olórí máa ṣe jèrè wa o ká má fọjọ́ lọ́jọ́lọ́ ká má ṣekú ní rèwerèwe ká má ṣe nájà wàràwàrà láyé ká má sẹ̀mí wá nù ìgbà tó yẹ ká jèrè iṣẹ́ ọwọ́ wa. Láàṣà mo ń bẹ̀ ọ́ lọ́rùn ẹ jọ̀wọ́ ó dákun aburú tó ń ṣẹlẹ̀ sí ènìyàn lásìkò tó yẹ kó jèrè iṣẹ́ rẹ̀ tí kú wọlé tó. Ta ẹ ká sọ̀rọ̀. ẹ ká sọ̀rọ̀ ẹ ká sọ̀rọ̀. tálẹ̀ béèrè. ẹ̀jọ̀ ṣé ẹ̀yin ni Jẹ́mílà. ẹ̀yin Jẹ́mílà kí ló ṣe kò sí. ẹ látọ̀dọ̀ Mrs. Badmus ni oh. èmi ni fọ́sọ̀nù àwọn ọlọ́rọ̀ mi sí. ok ẹ mọ̀ ẹ wá jókòó. ṣé kò sí tí mọ́mìíràn yín wá. ẹ ara wọn ò yá ni àwọn gan náà fún mi ní àdírẹ́sì bí mo ṣe débi wọ́n dẹ̀ ní tí o bá ti yọjú sáwọn báwọn ṣàfẹ́rí ẹ̀ṣà para àwọn máa yá torí ẹ̀ mo ṣe wá torí ọlọ́run jọ bá mi yọjú sí wọn torí anything tó bá fẹ́ just name it I will give you. wọ́n ní kí wá yọjú sáwọn kí ni ìdí ẹ̀. wọn ò sọ nǹkan kan àwa náà ń bi wọn èmi àtàbúrò mi pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ wọn ò sọ nǹkan kan fáwa ó ṣàkànní ó ṣàwà yọjú sáwọn ṣáà. ó ti yé mi. ẹ̀wọ̀n ọkọ ẹ̀rí nǹkan tí inú mi fẹ́ rẹ̀ fún mi sọ fún ọ pé mi ò lè ṣe mo sọ fún ọ fẹ́ rẹ̀ sọ Ah, àti mi. Ẹ káàbọ̀ mọ́, ẹ wá jókòó. Ah, ẹ kú jókòó, ẹ kú lé o. Eh, àti ọ̀dọ̀ mrs badmus àti wa àwọn nutrition mrs badmus eh, àti mi nìyẹn. Ah, ẹ kú jókòó ṣé ṣé kò sì ta mú. ẹ kò sí nǹkan kan mọ́mì mi lára wọn ìyá wọ́n dẹ̀ ní kí n wá bá jẹ̀mí lẹ́ẹ̀kú tó bá ti yọjú sáwọn ara àwọn máa yá òun náà ni mo ń bá sọ. jẹ̀mílà kí ló tó fi yọjú sí mọ́mì ọ̀rọ̀ yẹn yé mi ó yé mi dáadáa ẹ má wọrí ẹ fún mi ní tàn máa bá àbúrò mi sọ̀rọ̀ á dẹ̀ yọjú sí wọn. ẹ̀wọ̀n àti ẹni mi á dùn dẹ́bàlì bàbá sọ torí mọ́ mi kàn ń sọ pé kó ṣàyọjú sáwọn pé I don't know bóyá ojú ẹ̀ nígbà làwọn wà kò yé mi náà ẹ jọ ẹ jẹ́ kí ni wà lọ mi wà lọ. fi ṣòwò mọ́tò. ẹ má ṣèyọnu mi fẹ́. ló o kàn fi lè ṣòwò mọ́tò tó bá dé máa fún ẹ lóògì wọn gbélé owó bẹ pọ̀ bóyá forty kìíní kan thousand jọ gbélé jọ. ọ̀nkú àníkẹ́ má wọ̀ọ́rẹ́ mi ń gbárù ẹ̀sẹ̀ mi fẹ́. òun ò ní gbà á kò ní gbárù ẹ ẹ má rí mọ́ bí ṣe máa kó fún. ẹ ṣe gan-an ẹ ṣe màá máa expect ẹ ṣùgbọ́n ó ṣàpọ̀ tí sí mi. ó máa yọjú sí mi. ẹ káàbọ̀ sà ẹ ṣe sà. ó dàbọ̀ ó dàbọ̀. ẹwọ àti mi ò sọ̀rọ̀ ọwọ́ pé kò yọjú sí mọ́mì yìí tábà wò dáadáa ìwọ ló máa fẹ́vọ̀ o. báwo ló ṣe jẹ́ mi ló máa fẹ́vọ̀. àtijọ́ tó ti wà nínú ilé yìí ṣé ọkùnrin kọ̀ọ̀kan wọ ẹ wá rí ẹ dá mi lóhùn ọkùnrin kọ̀ọ̀kan wọ ẹ wá rí try bọ̀bọ̀ yìí eh, ọlọ́run lè pe bẹ̀rù yóò jókòó ẹ̀. àǹtí mi mi ò lè fẹ́ ọmọkùnrin ẹni tí ò lẹ́sìn tó máa ń mutí tó ń rìn de òru tó tún lọ́nà àpàbà ẹ̀ mi le fẹ́ o ah mi lè fẹ́ àbúzọ̀bọ̀là mi lè fẹ́. Jẹmílà eh, ó ọkùnrin yìí sìn ọlọ́run lè wo títí ẹ kó gbọ́ àdúrà ẹ ṣebí ìwọ lẹ́sìn eh, ó dẹ̀ ń kírun àbí sori wàá máa fi ẹ̀sìn títí ẹ wàá máa fi bọ́ọ̀nù ò sọ pé ó nànà àpà ó láàánú ni. ṣùgbọ́n owó tó fún mi yìí ṣọ́ni kò bọ́ síbi tó bọ́ sásìkò ó dẹ̀ yí ẹ ẹ̀kọ́ tèmi àti ẹ̀ sọ. bó ṣe máa ṣe déédéé bó ṣe máa bọ́ sásìkò fẹ́lòmíì náà nìyẹn Jẹ̀mílà lórí mọ́mì lórí mọ́mì. O ti rí ẹni tẹ́ ní kí n wá lọ. o ti rí. ó dẹ̀ tí ló máa wá yọjú sí i àmọ́ ó sọ nǹkan kan ó ní nǹkan tẹ́ fẹ́ kóun ṣe olóhùn ò lè ṣe olóhùn ti sọ fún yín ibùgbọ́n ti kọ́kọ́ lóhùn ní wá ìgbà táǹtì ẹ̀ wá dé àǹtí ẹlẹ́ṣẹ̀ wá bá mi bẹ̀ ẹ́ pé kó ṣàwá yọjú sí i. ó ṣáà sọ pé òun ń bọ̀. Ah, ọlọ́run máa wà ọlọ́run jẹ́ ó wà àmọ́ mọ́mi kí ló ń ṣẹlẹ̀ gangan ṣé ó ní nǹkan tí ẹ fi ń pamọ́ fún mi ni ẹ wo ló ọmọ yẹn ń sìn ẹ lẹ́ẹ̀fẹ́ kó ṣe nǹkan fún yín olóhùn ò lè ṣe wọ́n mi ọmọ yín lè mí náà ẹ sọ fún mi i will do anything for you mọ́mí ẹjọ́ dúró náà just to make you happy. ah Ọlákúnlé i love that statement that you will do anything for me just to make me happy. yes. Ah, ọkọ mi tó bá dẹ̀ ṣe nǹkan náà inú mi á dùn. má ṣe fún yín ẹ wo ló ọmọ yẹn wá gbé in condition wọn ò lè ṣe ẹ bímọ ti yín náà Ọlákúnlé, I want you to marry Jemila. Mo fẹ́ kó o fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó tó máa máa bímọ fún ẹ ni. Jemila wo? Ọmọ tí ẹni kí wá lọ yẹn? Bẹ́ẹ̀ni. Tó ń borí yẹn? Bẹ́ẹ̀ni. Ṣé mi fẹ́? Àmọ́ mi ẹ jókè lélẹ́yìn náà ẹsùn kan tẹ́fẹ́ kí n ṣe kí wọ́n jàre ẹ̀wò ẹ̀fẹ̀ fẹ́ lẹ́jàre mi o ẹ̀wọ̀n ẹ̀pára mi mi ìṣẹ̀fẹ̀. o ò lè fẹ́ àbí. wọ́n mi ṣe serious ni kí n fẹ́ yẹn wọ́n pé yóò lè possible náà ah, ọmọ tí mi ò mọ̀ rí kò mọ̀ mí rí mi ò nífẹ̀ẹ́ kò nífẹ̀ẹ́ mi ó ń borí ah, àmọ́ àfẹ́ yẹn tó ń borí yẹn ah no no no mọ́mi ìyẹn ò lè possible náà ṣe máa ní fẹ́ lóyún ọbẹ̀ yẹn mọ́mi kẹ́tì ẹ̀ má mọ̀ rí kíkọ̀ dé kí n mọ́ ọmọ yẹn dání kí n níyàwó rè ẹ̀ ní bú mi pé mo yà wèrè. Ah. Ọlákúnlé ọmọ yẹn ni mo fẹ́ kó fẹ́ o bọ̀ tó bá sọ pé ò ní fẹ́ kò sí problem. bọ̀ mọ́mi kò sí wọ́n ń fìyàn ṣe sàrà mọ̀ kò sí force marriage ń sìn mọ́ jẹ́ kí n fẹ́ tó mi lọ́ọ̀fù náà ó ṣe máa dúró ni máa fẹ́. àdúró tí gbọ́ tí wọ́n bá sọ pé wò ó fẹ́ kò sí problem sórí gbogbo ogún mi gbogbo properties mi pátá gbogbo ẹ̀ mo máa lọ máa distribute sí ilé àwọn aláìní orphanages motherless homes gbogbo àwọn nídìí màá kàn máa pe gbogbo nǹkan bí mi fún un nǹkan tí máa ṣe nìyẹn. ah mọ́mi kí la gbé kílẹ̀ jù kí lọ́rọ̀ àfẹ́ra ẹni àfẹ́ra ẹni ṣe tọmọ́rọ̀ ogun báyìí ogún wọ́n mi bàbá lẹ́yìn ṣe báyìí ṣé dádì tó kógun fún yín wọ́n mọ tán ṣe náà ah, ogún ti dádì tó pọ́n dìdí mọ́ mú gbogbo ogún wọn wọn kó fẹ́yìn tó pọ́n mọ̀ pé ẹ̀yin ni màmá ti wá àwa náà la padà lógún ẹ wá lẹ máa wá kó ẹ máa kọ lọ sí motherless baby ah ah ah ah ah mọ́ mi ah ìyẹn ah, ò dáa o. ẹ o lè pàtàn fèmí wípé bàbá tiẹ̀ ló ṣe iṣẹ́ yẹn tó wàá mú ogún yẹn tó wàá kó fèmí ṣé o rántí pẹ́kọ̀ tèmi ni èmi dẹ̀ ló fún àbí ọ̀dọ̀ mi nìkún wà bó bá dẹ̀ ṣe wù mí mo lè ní mo yó mo lè ní mi ò yó nǹkan tó bá wù mí ni màá fi owó mi ṣe tó o bá ti fẹ́ jẹ̀ là gbogbo nǹkan yẹn pátá tí wọ́n sì ń retí pé ó ń bọ̀ wá kún yẹn ọ̀dọ̀ àwọn motherless homes ni màá kó lọ bó tó bá fẹ́ jẹ̀ mí là gbogbo nǹkan tó ń ṣe mí gbogbo àìsàn tó ń ṣe mí pátá gbogbo ẹ̀ ló máa lọ. mọ́mí nínú ìwé ìpínlẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ tó sọ ọ́ sí anyway anyway náà. No? ètè kọ́kọ́ ẹgbẹ́ ọ̀rọ̀ ogun tì kọ́ wọ́n dà ẹ pé àtòrí ọ̀rọ̀ ogun kan ṣe nítorí ogun àmọ́ ẹ̀yin màmá mi ọlọ́run náà lẹ́nu ká máa gbọ́rọ̀ sójú wa lẹ́nu ṣé tí bá ṣáà ti fẹ́ inú yín máa dùn. bẹ́ẹ̀ni. ẹ̀ẹ́dẹ̀ ní ronú mọ́. blood pressure mi máa já wálẹ̀ ó máa wálẹ̀ mi mi ní ronú mọ́ kò ní ráìsì mọ́. kò sí wàhálà mi. òṣè ọkọ òṣè ọlákùnrin òṣè ojú òde tì ojú inú àádùn inú àádùn kalẹ̀ òṣè ọkọ rẹ̀. You know, now. Should I open my eyes? Oh yeah, like you. Oh my god! What's wrong with me? She wants to. No, no, no, no ṣọlẹ bó máa ṣẹlẹ̀ ni. no but ayé mi kò sáà mi mọ̀ kó máa yá bẹ́ẹ̀ yẹn oh my god. <laughs> okay you know what let me give you a surprise nǹkan tó ṣẹlẹ̀ o máa ń pọ̀n tí máa ń wọ̀nyẹn mo ṣe kọ star kan bẹ́ẹ̀ mo fẹ́ withhold the telephone ẹni but now tonight i'm gonna give you all that star. ṣeré ṣeré ṣeré èmi èmi èmi gan wà ní fún ẹ mm-hmm. àti pé mi ò kánjú in fact ibi ni màá sùn so gbogbo eré lèmi gan máa bẹ̀ ṣe. Mm. no no no no a máa ṣe gbogbo styles àfi ṣe a máa ṣe everything a máa celebrate car wa le drive out gan kalọ́ mo drink and all that but you have to go home. dọ̀nà bùkì ṣé mi ò lè sun inú ilé tí mo gbà fún ẹ ni second omi lélẹ́yìn náà. láti lọ lè náà ó ti marry now ah Ọlọ́run máa ń sọ fún ẹ pé mo ti marry tó máa ń sọ ìṣẹ́ mi ò fẹ́ gbọ́ bíbà tó kàn máa ń mọ fi ọ̀rọ̀ yẹn ọ̀tí mi nìyà mo ní èmi ṣé mi ni mo fẹ́ ni ṣèbí mọ́mì ló fẹ́ ṣé mo fẹ́ ni mo ní mi ò fẹ́ mi ò ṣe nǹkan fún àṣẹ nítẹ̀ à ń sọ̀rọ̀ in fact má rí gan inú ẹ̀ máa ń bí mi ò dẹ̀ ni mo ti má rí ìwọ ni mo fẹ́ ìwọ ni mo fẹ́ fẹ́ náà. sweetheart sori kò mátà o ti marry o ti marry náà nìyẹn kò bá jẹ́ ló fẹ́ fún ẹ̀wọ̀n àbí wọ́n ló fẹ́ fúnra ẹ̀ you married obìnrin dẹ̀ lèmi náà èmi náà ní láìkí irun kan bẹ́ẹ̀ so you have to go home you can stay till whatever time but o ní láti lọ lé lọ sọ́nà. ẹni ìwé kò sí wàhálà máa ń lọ lé. I charge you, man. No problem. I know you love me, honey. Mm. My sugar bunny. ẹ àmọ́ jẹ́ kí n jẹ́ kí n ra san kan fún ẹ lórí mọ́tò <laughs> o. really má fi sáré jù o. Ah! Hmm, ẹlẹ́ẹ̀kejì má fi kọ́kùnrin o. kí ló mean ṣé you cheat on you rẹ. mi ló ń cheat náà o ọ̀rẹ́ ẹ ni wọ́n ọ̀dà máa tọ̀ ọ̀rẹ́ ẹ ṣùgbọ́n ọ̀rẹ́ lásán ni wọ́n ṣáà kan má fi gbé Ah kìlì ní mi kí lóun sára ti sọ yẹn sí pé mò ń ṣe tì mo ti i'm going inside tó bá dẹ̀ wọ́n. ọlọ́gbọ́n ayé ló sọ ọlọ́gbọ́n ayé lọ́nà aṣiwèrè ló wá tọwọ́ bowó ó wá náwó ó ń fún owó kiri ẹni tí kò mọ̀gbà tó tàràkà tó ṣiṣẹ́ tí kò mọ̀gbà tó ṣé kò sí wàhálà. sí wàhálà ibi iṣẹ́ náà pé wọ́n pé bí wàhálà ṣé wọ́n máa tún jago mi níbi iṣẹ́ ni. kí ló wáá dé tẹ ẹ fòrú dé. iṣẹ́ yẹn pọ̀ ni iṣẹ́ yẹn pọ̀ ni. ọ̀dà mo ti sẹ́ẹ̀tì tébù ṣé máa lọ wẹ̀kẹ́ wá jẹun. oúnjẹ fún mi àbí ah, ìgbà tí mi ń bọ̀ láti ibi mo ti yà ní tìrì mo ti jẹun. ṣé bẹ́ẹ̀ sọ pé iṣẹ́ lẹ́ ṣe látara irú question wo ló mi báyìí sí ṣé ó ní time kan tó gbọ́dọ̀ tí mo gbọ́dọ̀ wọlé mo ní mo ti jẹun níbi iṣẹ́ and dúnà ṣé o ti wẹ̀ lára ẹja. mo ti wẹ̀. bíbá tí nǹkan kan ń tó ń rùn bá gan ni oh god oh my god. ẹ̀yin jẹ́. bí tèmi làágùn báyìí. ó rẹ̀yìn nínú èsì èdè ńlá àgùn báyìí. bó dáadáa yọ ẹ má bọ̀ ọ́. ló ṣe wọ́n. mi mọ èpì dókítà èpì dókítà. hello dókítà. Ah, mommy, how are you? how are you feeling now? wọ́n mi ò sọ̀rọ̀ látijọ́ yìí wọn ò lè sọ̀rọ̀ mọ́. aw sorry. mo mú kọ́ fẹ́ lọ́tọ̀. okay no problem. oh. ẹ pẹ̀lẹ́ mr kunle. no problem. Eh, èmi náà mo ní kí n yọjú sí mi tẹ́ bá ti dé ẹ bẹ́ẹ̀ ni ẹ ìgbà tí mo bọ̀ sí mo yàwó mọ́mì ní ward tó wà condition mọ́mì ò improve rárá o láti wọ́n kàn ń dìtọ̀ réètì sí ni o kí ló ń ṣẹlẹ̀. ẹ wò ó pẹ̀lú gbogbo iṣẹ́ wa lórí mọ́mì condition wọn worst sí ni o. èmi náà rí bẹ́ẹ̀. tẹ́yìn kan bá wo irun orí wọn dáadáa ẹ máa rí pé bí n pé ó ti worn out ẹ wo dókítà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run anything tẹ bá lè ṣe mi ò rẹ́dí àti lose mom sí mi sí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Ọlọ́run àwa pẹ̀lẹ́ yìí náà ẹ jọ̀ọ́. Mr. Kunle I'm your family doctor mi ò lè parọ́ fún yín ṣẹ́rí leukemia is a very deadly disease now pẹ̀lú gbogbo blood transfusion láti ṣe fún wọn yẹn chances mom is slim. Doctor ẹ̀mí pé mọ́mí mi ò ní pẹ́ kú ni ẹ̀. hi girlfriend báwo ni how was the party. mom see boyfriend mi now mm, she's the one cooking anyway tell me how far báwo ni ṣe ṣe. mommy mommy aunty dey wan fight mommy don gas life ga o mọ́mí mọ́mí kí ló ṣe yín madam madam. I'll call you back later. Doctor. So what's up? Kí ló ṣe yín? Rọra àbí kasunkun láti ní dọ́là kó tó à ah, ìwọ náà tún ń ké ni. Dayo ah, Dayo eh? má sọ ó ti tó má ronú kankan sìn ṣùgbọ́n ẹni tó kú ti kú o ó yẹ ń sìn kó yá dọ́ra mọ́kàn ni. Dayọ̀ ṣoyí gbogbo ilé tó ń ṣe yìí ó kàn tún máa fi ṣe rẹ̀ léṣe ni. Ọlọ́run àdúró tì mí. Hmm? má sunkún mọ́ àdúrà lókù tó máa máa ṣe fún mọ́mì sìn. kádùá ti gbà òun ni kókó kó o sunkún láti èmi dọ́là òkú tó ti kú ò lè jí mọ́. kò yá mọ́kàn ni ò tó ṣùgbọ́n dayọ̀. ọlọ́wà dúró tì í. ọlọ́gbọ́n ayé lọ tán o olówó ayé lọ rán. gbogbo ibikíbi tọkọ mi bá bá mi fi ṣọ́ ẹ̀ṣọ́ jẹ́ kó dé bá mi láyà tàlàfíà o. ó wá náwó ó ń fún owó kiri ẹni tí kò mọ̀gbà tó taraka tó ṣiṣẹ́ tí kò mọ̀gbà tó làágùn ó wá ń fowó ṣòfò ọmọ yóò mọ́ra to call. Can somebody call this boy to order? Shani Kole suffer money nínú kùnà yìí wípé ayé ò gbà bẹ́ẹ̀ báyé ò gbà bẹ́ẹ̀ rárá. Gbogbo etí tó ń bọ̀ àdúrà kan ní kájọ ṣe kájọ ṣe kájọ ṣàmì ẹ̀ e. wípé kẹ́ni ẹlẹ́ni máa ṣe gbà ṣe àwọn ṣe kórí olórí máa ṣe jèrè wa o ká má fọjọ́ lọ́jọ́lọ́ ká má ṣekú ní rèwerèwe yá ká má ṣe nájà wàràwàrà láyé ká má sẹ̀mí wá nù ìgbà tó yẹ ká jèrè iṣẹ́ ọwọ́ wa. Racha, mo ń bẹ̀ ọ́. aburú tó ń ṣẹlẹ̀ sénìyàn lásìkò tó yẹ kó jèrè iṣẹ́ rẹ̀ tí kú ń wọlé tó mú lọ máa fi kàn mí ọba ṣe yòówù máa fi kàn mí o bàbá màmá ẹ̀ wá o. Ah, ẹ káàbọ̀ ẹ káàbọ̀. tí bàá káàbọ̀ gan tí bàtà bọ̀ bọ̀ kí ni tó tilẹ̀ kù gbogbo ló ti ń ta mí ìṣá tí bá lọ ní júlì nǹkan. kí má bínú dunu ah, ráìtì wo ló ní láti tilẹ̀kùn mọ́ ọmọ onílé nílé tí mo wà tí mo fara mi gbà. torí ẹnu mo ṣe jókòó sí palo sódà tẹ́ bá kọlẹ̀kùn má lè ṣe. o jókòó sí palo ẹ kí wọ́n lé tí mo kọlẹ̀kùn tó ṣílẹ̀kùn. bí mo ṣe gbọ́n náà sáré wá ṣe. Ah, ọlọ́run ọlọ́run dunu dunu ṣé wọ́n rún ẹ sí mi ṣọ́ra ẹ o kí mo sọ pé ṣọ́ ara ẹ̀ o ti gbọ́ now gbọ́pọ̀ ti fẹ́ sọ fún ẹ o kí ni mo sọ fún ẹ láti ẹ̀ kò gbọ́ láti èní ìlọ láti ìsìn ìlọ don't ever má ti ilẹ̀kùn mọ́ tí bá ti wọlé o ti gbọ́ tó bá ṣe mistake ti. mo ń bẹ̀ ọ́ ẹ jọ̀wọ́ ò dákun aburú tó ń ṣẹlẹ̀ séènìyàn lásìkò tó yẹ kó jèrè iṣẹ́ rẹ̀ tí kú ń wọlé tó mú lọ máa fi kàn mí o ọba ṣe yóò. ọkọ mi ẹ tún fẹ́ jáyẹn ni. Mm-hmm síbẹ̀ ṣe mú gòrò kan tán sìn ni àti pé pàápàá ṣe mọ̀ pé àkúràgàn ò fààyè gba kíyàn máa mọ̀ ọtí báyìí ó ní ta bá fi ọwọ́ wa sínú ọtí ká fi bá ẹnu lásán ó lóun ò ní gbàrún wa fún forty days ká má ṣe wà sọ pé kéèyàn gbé odidi ìgò kó gbé sẹ́nu ẹ ṣe parí ìgò kan tán ni ẹ tún ti gbé mi ẹ tún fẹ́ jà. ṣe ti ṣetán. ẹ mi ì tí ì ṣetán ẹ ìkejì ni pé ṣe mọ̀ pé health wọ̀ gba ká máa mutí báyìí ẹ ti mùgù kan lẹ́ẹ̀kan ẹ ti fẹ́ mùgù kejì àìlera ló ń dá fara ó máa ń ba nǹkan jẹ́ làgọ̀ ara ni. nǹkan hmm. tí mo ń gbìyànjú àti sọ̀rọ̀ pé mi ì ní kí ẹ yé mọ tí wọ́n rárá o àmọ́ bẹ́ẹ̀ tẹ́ bá tẹ̀lé máa fílẹ̀ déédéé bẹ́ẹ̀ mùgù kan tán lè mí ẹ sì kẹ kẹsìmí ẹ̀ léèmí díẹ̀. tó bá dirú ọ̀la ń sìn ó lè jẹ́ háfìgò lẹ máa mu bá dọ̀tún ló lè jẹ́ eré ẹnìkan lásán lẹ máa fi mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á máa kúrò lọ́kàn yín títí ọlọ́run àfi ìgbàkóso. Hmm. mo lérò pé bó ṣe ń borí yẹn orí ẹ pé ni àṣírí ò pé you are stupid you are useless. dóná ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bá fọtí sẹ́nu mm, ọlọ́run ò ní gbàrún ẹ̀ ṣé mi ń kírun tẹ́lẹ̀ ni ọjọ́ tó ti ń kírun ẹni lè mọ bẹ́ẹ̀ kiri dámínà tó ń sọ̀rọ̀ ẹ̀tì health sórí ìgbà tí èèyàn bá máa kú ló máa kú ikú tó bá dẹ̀ máa pààyàn náà ló máa pààyàn àlónù torí ọ̀rọ̀ ẹ̀gbọ́n ò tiẹ̀ yé mi báyìí gan apá mi kọ́ ló fà kó máa preach fún mi nísìnyí ò tiẹ̀ yé mi. Gómìnà. ní tó bá wọ̀ ìpolówó gẹ́tà kò bá lọ sí tọ́lẹ́tì tó bá lọ sí ẹnìwé ó ìwé ìjọ. gẹ́tà lè sọ. tó bá ti pẹ́ mọ́mí gan-an tiẹ̀ I'm sorry wọn lójú ṣé ó lọ́jọ́ jẹ́ wọ́n fẹ́ fún mi rẹ̀ a kò máa borí all the time máa bu gbogbo ara àkànrí nǹkan kan tó ṣúta tó wájú ẹ̀ náà ni àmọ́ bó ṣe rí ìwà kan máa da gbogbo ẹ̀kẹ́rẹ́ jẹ ìgbà lónà. bókè. Okay búkì mi sexy búkì mi ah dress to kill búkì mi ah búkì ah tabaníkà fọmọwọ́mọ àní náà kan pa a máa fi bọ́ pa kan ọlọ́run bọ́ ọlọ́run bọ́ ọlọ́run kò ní mẹ́rẹ́ ṣe gan. kí ló ṣe bí. ẹ̀yin náà lè mú mi wọlé. èmi ló mú ẹ wọlé. Ah, ìgbà tí mo mú ẹ wọlé ńkọ́. ìta jáde kó bọ́tà mi jáde. Ah, mo mú ẹ wọlé o lè sọ pé o wà. 딸이랍니다. 딸이라 이게 이게 이 맺으셨네. Ah, ẹ ń jáde ni. lóhùn mi ò jáde o ò rí náà tiwẹ̀ lára mi ni mo fẹ́ lọ sùn ni. ẹ ń kí n sọ fún pé ìgbà tí mo jí làárọ̀ yìí ara mi ṣe mí bíi pé àrùn ọ̀fẹ́ yá. ọ̀rẹ́ rẹ̀ ò yá àbí mo tó máa ṣe ń sìn wá lọ sí inú yàrá mi lókè wàá rí first aid box níbẹ̀ injection wà níbẹ̀ oògùn oríṣiríṣi tí mo máa fi ń treat àwọn èèyàn wà ńbẹ̀ kó lọ gbé wá. ó yẹ kí n ṣe dókítà náà. ó mọ̀ pé mo kì í ṣe dókítà ló wá ń sọ fún mi you are very stupid ọ̀rẹ́ òye. hello ọ̀rẹ́ èmi náà ṣẹ̀ délé ni ẹ kò sí wàhálà kò sí wàhálà èdè gbogbo dúdọ̀ la nìyẹn ọ̀rẹ́ fi yẹn lé ọ̀la ọ̀la ọ̀la ọ̀la ẹ ẹ ok ẹ kí ló dé kí ló dé orí pé mo wà lórí kò dẹ̀ ń pè mí kí ló ṣe. ẹ má bẹ̀rẹ̀ mo fẹ́ rí yín. Hmm, ṣé kò sí. bàtẹ́ jáde láàárọ̀ yẹn mo lọ sọ hospital oh as advised àbí o ti lọ sí hospital ẹjọ́ dẹ̀ ti wà okay. so doctor has ṣe series of tests wọ́n wá ní mo ti ní. o ti ní hiv. awúzùbìlà. ebola. ah ah. cancer. ẹ wo rárá wọn ni mo lóyún ni mi ì ní gbogbo nǹkan bẹ́ẹ̀ sí mi. oh àrùn oyún ló ní èèyàn ti big deal now bàbá dẹ̀ tẹ́ tó fọ́ ní bí bá ti lóun máa gbà yóò ń ṣàrùn náà ìyẹn ló bá ń káyà sókè ẹ̀yin ilé fún mi lóyún náà ni mo ṣe wá bá yín. èmi fún ẹ lóyún àwọ̀ ah, ah, ah, wa wà fìyẹ́lẹ̀ o fìyẹ́lẹ̀ wà má fi mi mú ọjẹ́ náà kí rọ́bìṣì ò ní ẹ ṣé ẹ̀kọ̀ọ̀kan ti bá ti wà lẹ́rẹ̀ tójú mi ti tọ̀ tí mo fún ẹ̀jẹ̀ lẹ́kọ̀ọ̀kan yẹn sìn wá fẹ́ ẹ́ àwa mo ṣe mú gún mo kọ́la o fìyẹ́lẹ̀ o èmi lóyún bá o. èmi fún mi lóyún. èmi lèmi fún ẹ lóyún. o o o ẹ kò sí wàhálà solution wà náà ẹ tó bá dàrọ̀ la máa fọ́ ní two hundred thousand naira ṣòtú gbọ́ ṣe orí two hundred thousand naira ti fẹ́ fún ẹ yẹn torí mi ò fẹ́ gbọ́ sórí pé ẹ ẹ wo tó kíníkan kíníkan dọ́là lè ti lọ ráìsì kó ti bá àbọ̀ṣàn náà mo mọ ìtọ́ àbọ̀ṣàn gangan tó bá fọ́ two hundred thousand naira yẹn wà lọ yọ oyún inú ẹ̀yìn dànù ó ti gbọ́. àwùjọ bẹ̀ láì mẹ́rin ṣe ìtàn ìrìjì kí n yọ oyún. èmi ni ṣètàn nìyẹn. rárá mo ń sọ pé mi ì lè yọ oyún ni ẹsìn mi ò fààyè gbà kí n yọ oyún ni ẹ̀sìn ọ̀fà ìgbà kò ṣẹ́yún àbí ẹ̀ kò sí wàhálà yọ àwọn yọ̀ọ́ àbí kí n tèmi. lọ yọ máa fún ẹ twenty thousand naira lọ́la ṣùgbọ́n gbàgbé ṣùgbọ́n bí láìkọ ọkùnrin kò kémi o ọ̀rẹ́ ẹ̀sìn àwọn yọ̀ọ́ nù. ti gbọ́. ń sọ̀rọ̀ dandan ni kò kẹtàn sáré ilé tí a bá kọ́ ta ò kọ́ ọmọ inú rẹ̀ ọmọ yẹn ni ó ta lé yẹn kí ló ṣe ní wọ́n dúró kété náà kí ni ṣé kì í ṣe lórí bẹ́ẹ̀rẹ̀ nígbà tó bọ̀ sí ọ̀hún fún wọn ikú náà jẹ́. Ah, ah, ah, trust me. kí ló wá ń ṣe ń bí báyìí. dídé dídé. olóde mi. ó ní ìsinlẹ̀ um, yìí o ṣé omi gbígbóná yọ. is there hot water. no my dear o fẹ́ wẹ̀ yà mí. Mm-hmm. lọ bá mi tọ́ ìta my dear fẹ́ wẹ̀. Yes. Then. <coughs> oh, sorry, easy, darling. Easy, mm. easy, um, I want to eat some spaghetti. Could if it e come beef, uh, see? Just do the sauce nice. Mm. Eh, eh, ní aro ọ̀la Mhm. jọ ohun tí ó bá ti dárọ̀ bá ṣe nǹkan tó lóun fẹ́. iye bá wa ṣe nǹkan tá a máa jẹ. ọmọ ẹgbẹ́ mi náà máa ń láàgì jẹun lára. then tó bá ti wọnú lẹ́tọ̀ láti lọ kàn sí wògò bo etí ẹ̀ torí a máa ń pariwo gan. okay kò yẹ kí n sọ yẹn fún un. why you dress like this kí ló dé ìwọ ṣe báyìí. ọ̀rẹ́ mi náà ni ẹ̀rọ ó kàn tiẹ̀. ẹ̀rọ yìí kọ́ ìwọ náà ní nǹkan tó shoot out yẹn. kí ló dé ṣòwò bẹ́ẹ̀ ni. no no kó kó ṣe jáde kó ṣe jáde. bàbá mi gbómi gbígbóná kan náà. jáde ló ní ìtọ́nù ìtọ́nù. ṣìṣọ ṣìṣọ. báwo bẹ́ẹ̀ ọbẹ̀ tà ní. bẹ́ẹ̀ <laughs> my love oh my god mo lè jọ mi eh, come on ọtí mélòó ni mo mú. bèbí ìdẹ̀kùn ọba mi bọ́ bàtà mi ace. Jemila ìyẹn ní pé nǹkan tọkùnrin fojú ẹ̀rí lélẹ́yìí ó tún ní kò lọ ṣẹ́yìn. ẹ ṣèbí nítorí ìyẹn ló ṣe fẹ́ tẹ́lẹ̀ ìyẹn dẹ̀ ti kún sìn má kó padà bọ̀ ńlẹ̀ àbí ṣe dandan ni. àǹtí mi kí n máa padà bọ̀ ńlẹ̀ ẹ sọ fún mi pé kí n wá dalẹ̀ wọn ṣùn nìyẹn ah, àwòzò bàbá ó lóun ò ní jẹ. jẹ́mílà tó bá kú ọkọ ẹ máa fẹ́yàn mi lẹ́yìn ẹ̀hún kò dẹ̀ sí nǹkan kan tó máa tẹ̀yìn ẹ̀ yọ mo ní o máa kó bọ̀ nísìnyí ò dá mi lóhùn. ẹ wo pé ọkùnrin tó bá ti lè jábàá lé mi bá ẹ mọ̀ pátìwà tí mo ti gbẹ̀sẹ̀ mi ti ní ọkùnrin tó bá jábàá lé mi ọkùnrin ni màá fẹ́ ibẹ̀ ni mo máa dàgbà sílẹ̀ ni mo máa darọ́ bó sí nǹkan tí ò ṣe yá mi lára láti lè kúrò bẹ́ẹ̀ ni. ìgbà tó ti wá bẹ́lẹ̀ ẹ̀dá ẹ̀dá má jẹ̀mú wá tó wá fi bá mi fa advice ẹ lọ kú síbẹ̀ gbọ́ kẹ́lẹ̀ ẹ̀dá ẹ̀yẹn mọ̀ wípé ẹni awí fún ọba jẹ́ ó gbọ́ ẹni asọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà ṣé òun gbọ́ tèmi ẹ lọ kú síbẹ̀. òkè tèmi náà wà tí mo ń ṣiṣẹ́ mo kàn ń ronú ni ọdún ọba ó kàn ń pè ronú ọba papọ̀ èmi ń ro pé bó ṣe ń bá mi gbé òun ní mi lára ìwọ ń ro pé o máa bímọ tí ò ní ní bàbá àbí bẹ́ẹ̀ kọ́ yes na o mọ̀ pé mo gẹ̀ẹ́tì ẹ ẹ n tó máa wá ṣẹlẹ̀ sí ni pé ṣorí èmi náà ti wá rò sọ́ọ̀tún mo rò sọ́ọ̀tún mo rò sósì mo ti wá conclude pé ṣé ìbágbépọ̀ èmi àti ẹ nígbà tí ò ní mi lára ni o bẹ́ẹ̀ ni ó dẹ̀ lánàá ṣé mo parọ́ ni out of hundred percent sísìn just ten percent péré ló fi wúlò fún mi ẹ ti bá kàn wọlé kí n kàn léèyàn kí mi káàbọ̀ ẹ káàbọ̀ mo lè ní ẹ kú lé nígbà mi mo lè má dáhùn but ninety percent tó kò fi ní mi lára ni ojú mo wá fẹ́ sọ fún ẹ sí ni pé mo fún ẹ ní ọ̀sẹ̀ kan torí ọlọ́run jọ o máa fún mi fásẹ́nu ilé kó jáde nílé ló jẹ́ bẹ́ẹ̀. mi ò ní sọ ju yẹn lọ. mi ò ní sọ ju yẹn lọ torí torí òun ní mí lára náà mò ń ṣe kọ́ lókè fóònù wèrè èyí tó bí mọ́bí tó ti rí ríngì tó wèrè ló disturb mi ti fi bọ́ sálẹ̀ ọjọ́ kan ọ̀sẹ̀ kan péré mo fún ẹ o. inherited disease. Bẹ́ẹ̀ni, ẹ ti kó ó dẹ̀ ti affect sperm County? Yes. Èmi kọ àrùn. Ah, Mr. Kunle kó Lára obìnrin. Yes. Ah, Kíni kò ń ṣe nǹkan tí wọ́n lè fi máa ṣeré. Yes. Coupled with that, ọtí tẹ mú ó pọ̀ jù. Ah, yeah, I mean, kílẹ̀ ń ṣe Mr. Kunle so all of this àti std o àti ọtí tó pọ̀ o òun ló fà á pé chances ń pé ẹ lè rọmọ bí again thirty percent. bẹ́ẹ̀ mi ò lè rọmọ bí. Mr. Kunle mi ò lè parọ́ fún yín o I can't lie to you very slim least ká tiẹ̀ ṣe máa dúpẹ́ pé ìkan ló wà nù màdámù yẹn so ká máa gbàdúrà kọ́lọ́n bá wa wò kọ́lọ́n bá wa dá sí ni. mo ti ń gbé uh, with the condition of your kidney ah, no. very slim. Hmm, but doctor ẹ má gbìyànjú mẹ́rin request ọkàn. ṣé ọtí tún máa affect kí ẹ má lè bímọ ni. yes course tí ọtí bá ti pọ̀ jù but unknown to a lot of people ṣẹ́rí ó tiẹ̀ jẹ́ ayé that one thing tó jẹ́ àwọn boys kọ́ máa fẹ́ mu wá lé ọ̀pá ẹ̀yìn fọnúgà àwọn fẹ́ mu dojúrú káwọn lè fi perform ah no ara nǹkan tó ń fa àwọn diseases yìí lára ọmọkùnrin nìyẹn. ẹ eh, ẹ eh, sir under question sir. please go ahead. ẹ jọ std. yes ṣé èèyàn lè kó lára virgin. Hmm? no no no no no you can't èèyàn lè kó lára virgin ah, but eh, tẹ bá ń sọ̀rọ̀ àwọn ọmọ ọ̀sìn àwọn ọmọ tó wà ń ta tó wà ń gbòòrò from one bed to the other just going on here and there up and down ah eh, àwọn ọmọ tá à ń sọ nìyẹn yes tí wọn bá kàn ń kó wọn kiri i don't know ẹ má bínú o àbí eh, ṣé ọjọ́ ẹyọ kan lára tẹ́yìn náà ń kó. Sunday, <sighs> ah, I don't know. ìdùnnú mi mm-hmm. ìfẹ́ mi mm-hmm. wàhálà ìwọ gbádùn ẹ. èmi náà ẹjọ ẹ. ṣé mo lè tó àwọn girlfriends ẹ eh, àwọn oníṣòkòtò kan tí ní tòun kékeré. ó lè jù wọn lọ. Mm-hmm. má tàn mí má tàn mí. mi lè tàn ẹ́ láéláé yẹ kó mọ. mi ṣe máa tàn mí nìyẹn. ó yẹ kó mọ pé mi lè tàn ẹ́ láéláé. àwọn girlfriends ẹ àwọn oníṣòkòtò tẹ́lẹ̀. Ah! Iṣu Jáde. Ah, ẹ má jẹ́ kí n lọ sá. Ah. ah Kúrò jọ. ni o èṣù ni. búkì. àṣìṣe ni o. àbájọ dókítà sọ dókítà sọ. àṣìṣe ni. àṣìṣe ni. mi ò mọ bó ṣe wọlé. èṣù ló bá ẹ gbé ọkùnrin sí orí ẹ nínú ilé tèmi gbà fún ẹ. mi ò mọ bó ṣe wọlé mi mọ bó ṣe wọlé mi mọ mi ṣerú ẹ rí láyé mi mi ṣe láyé mi. Ọlọ́run kò yé mi ṣàánú mi tó torí ọlọ́run àbẹ̀rẹ̀ sí mi. kò yé ẹni. ṣàánú mi tó torí ọlọ́run ah, pa mí sílé má pa mí síta. lọ́nà chain tí mo rà fún ẹ níjẹta ṣe kọ́ rẹ̀. ṣé o mọ iye tí mo rà. eight fifty eight fifty ló rà. very good bá a bọ̀. Ah, mo ní kó bá mi bọ̀. o mọ mi o ó dọ́ bá bọ̀. mo ah, mi ì rí bọ́. o ò rí bọ́ try wa rí bọ́. kọ́kọ́rọ́ mọ́tò tí mo ṣe ra fún mi. ah o ti bínú o ti bínú. mo ní kó bá mi mú kí mọ́tò mi sẹ́. o ti bínú jọ ah, ọmọ kúmọ̀ nìkan ni mo ní òde. Bùkọ́lá ti bá ka kiri ó mọ eh, eh, mi o. òde tó. wọ́n. kọ́kọ́rọ́ rẹ̀ gbà mú fún mi kọ́kọ́rọ́ rẹ̀. kí ló ń tọ́jú ẹ. Eh, mi ì dọ́jú kọ̀kọ́. òun dọ́jú fóònù. àlàyé ètò bẹ́ẹ̀. ta ló ra fóònù yìí fún ẹ bá mi mu. Ah, ayé mi ló fẹ́ gbà. ooo fóònù la yẹ ẹ àbí. Eh, eh, mo mí pé ìwọ la yé mi má gba gbogbo ayé mi tọ. wà á lè máa pè padà. àmì ò ní jẹ́ ah, mi mọ rí. ṣé bébí ni mo rà fún ẹ bá a mú fóònù yẹn. Ah, eh. ó dàgbà kúnlẹ̀ pa mí kí nǹkan tó máa ṣẹlẹ̀ lù mí ṣe nǹkan tó bá wọn ẹ̀ mi nà mí pa ń gún mi ń pa mí. sori now gbọ́ mi hmm. tí wọ́n máa fi di ọ̀la sọ́tún la máa sọ fáwọn boys gbogbo àwọn valuables tó wà nílé wọn bá mi kó. ah kúnlẹ̀. mo fún ẹ ní wallpaper àti tiles ṣètìgbọ́ àti four months rent tó kù lójúgbọ́ mo mọ̀ pé tó bá dìú á nira fún ẹ kó tó rí sọ. Ah, kúnlẹ̀ pa mí pa mí ikú ti dé má lọ ìdùnnú má lọ ah kúnlẹ̀ pa mí kúnlẹ̀ iná jò mí mo fẹ́ pépé mi gàgì wọ́n ti pépé mi gàgì báyìí ayé mi ti bàjẹ́ yẹ́ẹ̀ àtàrí iná rẹ bó mo fẹ́ ṣe bá mo ṣe fẹ́ ṣe bó mo fẹ́ gbégbà ọ̀nà mo fẹ́ gbégbà bàbá olórí burúkú ni bàbá ìyá bàbá ìyá àṣelẹ́sẹ̀ òfò ni ẹ́ àṣẹ olórí burúkú bó ṣe máa bá tèmi jẹ́ kí ni mo wá débẹ̀. ẹjọ́ má bínú pé mi tètè bọ́lẹ̀. ìyàwó mi ìfẹ́ mi ayọ̀ mi má jẹ́ ó yà ẹ́ ìdùnnú mi ayọ̀ mi ìyá ọmọ mi bẹ́ẹ̀ ni Jẹ́mílà sọ́rí mo ti wálé báyìí mo ti wálé báyìí láti wá ṣe ọkọ ẹ̀ dálẹ́ ó dẹ̀ máa wù mí kémi àti ẹ̀ka jọ máa gbé ìgbé ayọ̀ àti àlàáfíà nínú ilé sórí gbogbo nǹkan tí mo bá ti ṣe fún ẹ sẹ́yìn tó ń dùn ẹ́ torí ọlọ́run fẹ́ kó dá ẹ̀jì mi ṣùgbọ́n láti wákàtí ọ̀wọ̀ yìí lọ mi fẹ́ kó máa ronú mọ́ ayọ̀ ẹ ti dé ọkọ ẹ ti dé ìdùnnú ẹ ti dé ṣó ti gbọ́ mo ẹ̀ṣẹ̀ realize pé ó yẹ kí n ti nífẹ̀ẹ́ tipẹ́ mi mọ̀ bóyá ṣe ìṣù ni I don't know torí ọlọ́run ṣe wá rí oyún mi tó wà nínú ẹ̀ lágbára ọlọ́run wà á bí láyé àtàlàfíà nǹkan kan ò ní ṣe á dẹ̀ jọmọ alálùbáríkà fún èmi àti ẹ̀ ṣe ti gbọ́ torí ọlọ́run ṣe ni ìgbà tí mo ń bọ̀ mo ṣọ́ọ̀pù fún ẹ sáìsì ẹni Jẹ́mílà má bínú ṣòtí bọ́ mo mọ ọkọ tó ń lò ṣòrí ń gbà yẹn I don't know ìmọ̀ nǹkan tó ń ṣe mí ṣòrí mo ṣe mistake ni ó jẹ́ kí n ti lọ́ọ̀fù ẹ̀ báyìí ti pẹ́ o I don't know iṣẹ́ ìṣù ni ṣòtí gbọ́ ìyàwó mi ṣòtí gbọ́ má jẹun wá jókòó wá jókòó ṣoṣoṣo rí oyún mi tó wà nù èyí ìwà abiláyà tàlàfíà ọmọ alálùbáyé kálẹ̀ lọ́wọ́ jẹ́ àmì ṣàmì jókòó. Ọlọ́run máa ń dùn wá. Ọmọ alálùbáyé kálẹ̀ lọ́wọ́ máa ṣe òun wá bí olólùfẹ́ òun wá bí alábàárò òun wá bí alábàárìn o áńgẹ́lì áńgẹ́lì tààràn sàn o sódàmọ̀ tó bá rí máfíà jẹ́ tọ́jú rẹ̀ o máa gbé gẹ́gẹ́gẹ́gẹ́ yòówù èlò ẹlẹ́gẹ́ áńgẹ́lì rẹ sódàmọ̀ tó bá rí o jọ̀wọ́ Elédùà fún mi láńgẹ́lì tí máa gbé gẹ́gẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́ o oh, tí máa tọ́jú tí màá máa bọ bí òrìṣà tí màá máa kẹ́ lójú kẹ́ lẹ́yìn abẹ́fẹ́ àdùkẹ́ ooo èèmà tọ́jú rẹ̀. bẹ́ẹ̀ náà mú bẹ́ẹ̀ ṣeré nì Jẹ̀mílà mú bẹ́ẹ̀ ṣeré mú bẹ́ẹ̀ ṣeré mú bẹ́ẹ̀ ṣeré. mo gbọ́ ọ̀wọ́n tẹ́sán a ní kan tí mo sọ fún ni pé kí ni nǹkan tó ṣe gangan kí ló ṣe gangan ó kàn bá ṣeré ó dẹ̀ lọ. Mr. Kunle eh, lẹ́yìn àyẹ̀wò tá a ṣe a rí i pé ìyàwó yín ti ní high blood pressure. high blood pressure kí ló lè fà Mr. Kunle eh, ìyàwó yẹn ti wà hypertensive yes kò dẹ̀ sí nǹkan tó ń fa hypertension ju ìrònú lọ tí èèyàn bá ti ń ronú jù nǹkan tó ń fa hypertension nìyẹn in fact from our diagnosis a rí i pé ó almost every day níyàwó yẹn ń ronú kí ló lè máa fa kí ìyàwó ilé máa ronú ẹ eh, ẹ ah, bí ọkọ ò ṣe déédéé ni yes bóyá ìyàwó rí ìtọ́jú gidi látọ̀dọ̀ ọkọ ah, Mr. Kunle you have to do more than you are doing now ah, ẹ gbọ́dọ̀ ṣe ju bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ yìí pàápàá jùlọ condition tó wà yìí yes ah, ẹ gbọ́dọ̀ máa kẹ́ wọn ni ẹ máa máa kẹ́ wọn ni Mr. Kunle ẹ má jẹ́ kí ìyẹn wo yín down okay. Um, a fún yín láwọn oògùn kan tẹ́ máa máa fún wọn kọ́ máa lò uh, with that she would get better but you need to show her more love and care yes ẹ jọ. àníṣó dàmọ̀ tó bá rí báńgẹ́lì rẹ bá dé bàtàǹgẹ̀lì rẹ bá kọjá wẹ́rẹ́ bá fẹ́. Thanks, sir. Ṣé wà bọ̀? Ìyàwó mi ńkọ́? Wọ́n wà ní kitchen. Ìyàwó mi wà kitchen? Ben, sir. Kí ló ń ṣe? Wọ́n ń dáná ni, sir. Ìyàwó mi ń dáná? Bẹ́ẹ̀ni, sir. Kí wá di wọ́n ń ṣe tó fi jẹ́ ìyàwó mi ló ń dáná ní kitchen? àwọn ló ní kí má máa dáná tọkọ àwọn máa jẹ. ó ní kó má dáná tọkọ òun máa jẹ kí wá nìwọ dọ́dọ́ kí ni mo gbà ẹ́ fún gan-an ọmọbìnrin kí ni mo gbà ẹ́ fún sínú ilé yìí ṣebí kí bàmá ṣe ni rárá kò rí bẹ́ẹ̀ sá. báwo ló ṣe rí. àwọn ló ní kí má máa assist àwọn. kó má máa assist òun. ṣé òun kò lè máa supervise tí wọ́n máa dáná ni ah. ṣó bẹ́ẹ̀ ṣe léṣe fún mi ni. Ah, àwọn ló ní kí má máa assist. lọ́jọ́ ìnẹ̀ gẹ́gẹ́ lọ́jọ́ ìnẹ̀ gidi lọ́jọ́ ìnẹ̀ gidi gbogbo idiot. Ah. mo gbà kó wá lè kójà kó máa assist ìyàwó mi ìyá mi wá dáná ìwọ wà mí èmi kan ti bá ti bọ́ṣọ́ lẹ́sìn mo lọ assist ìyàwó mi. wò sódàmù tó bá rí òun wá bí olólùfẹ́ òun wá bí alábàárò òun wá bí alábàárìn o áńgẹ́lì. hello. áńgẹ́lì tààrọ̀ sí. ìyàwó mi ń lé sódàmù tó oh, eh, bá rí. ẹ ẹ ti bẹ hospital ẹ ṣe bẹ hospital náà lẹ gbé lọ ok ok mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ sí mò ń bọ̀ sí. ọmọbìnrin yìí ò ní bọ̀ kókó. sódàmù tó bá rí o jọ̀wọ́ Elédùà fún mi láńgẹ́lì tí màá gbé gẹ́gẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́ o oh, tí màá tọ́jú tí màá máa bọ́ bí orí sọ. ẹ jọ báwo lára ìyàwó mi. ṣé ti bímọ Kúnlé ẹ farabalẹ̀ ìyàwó yìí máa wà òkè àwọn kan there are one or two complications. complications yes. Ah, ẹ jọ ṣáà rẹ ṣáà máa wà pàṣà ó sì yẹ kó ti bímọ. she will be fine ọmọ uh, wa alright sure, she will be fine. Okay, she go home. Is it? Hello? Ẹ eh, mo eh, ṣe wà lọ́sítà bẹ́ẹ̀ni. Ẹ mo ṣe ń lébọ̀ náà ni. Bọ̀ wọn nígbà nípẹ́ bímọ. Mo máa wọ̀rẹ̀ máa tó bá ti bímọ ọ̀gọ́ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ọ̀rẹ́ mi ẹ ṣe. ẹ jọ tó lọ́nà ẹ máa ṣe bíbọ̀ kan fún mi. kí ni ẹ sọ. ẹ jọ tíyàwó mi bá ti bí wọn gbàrà bá ẹ tètè wá sọ fún mi ṣe ti gbọ́. Mr. Kule, ẹ má wọrí ìyàwó yín máa bímọ láyé àtàlàfíà ẹ wà ní save and me báyìí. bọ́dà ẹ má bínú fọ́rọ̀ tó fẹ́ sọ gbogbo bẹ́ẹ̀ ṣe ń kú bẹ́ẹ̀ ṣe ń ga bẹ́ẹ̀ ṣe ń ga ni mò ń wọ ìmọ̀ṣẹ́jókòó ṣẹ́rí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí àkókò létò yẹn dókítà ti bá yín sọ̀rọ̀ pé kẹ́ máa wọ̀rí pé ìyàwó yìí máa bímọ nọ́ọ̀sì tó lè ṣe kúrò níbi báyìí sìn ó ní pé kẹ́ máa wọ̀rí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn o kò létò yẹn lẹ́yìn. mò ń kúrú mò ń ga ẹ̀jẹ̀ má bínú ṣé ẹ ti má rí mi ti máa rí. ẹ ti máa rí. ẹ jọ as a guy ẹ mistakenly fún yàn lóyún rí. àná ah, kò ṣẹlẹ̀ rí. and ẹ pín ìwà hospital rí bóyá ọ̀rẹ́ yìí àbábùrọ̀ yìí tóun náà lébọ̀ tí wàá ti bímọ láti bí ọjọ́ méjì. àná ah, jẹ́ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣàlàyé yìí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí ah, ẹ kó kú o ẹ ṣe ti ọ̀dà pẹ̀lú kọ́dà ẹ ṣàbòsí forí ara yín ah, ẹ ti ẹ̀ dúró náà ẹ̀yìn èèyàn kí lẹ̀ ń pọ̀ lọ́hùn kí lẹ̀ ń pọ̀ lọ́hùn sàmùkún mẹ́kọ̀ ọ̀dẹ̀ bíi tirú yí báyìí lẹ̀ pọ̀ lọ́hùn ni ẹgbẹ́ ẹdún náà ọlọ́run wa mú oore bàǹtàbàǹtà ó ṣe fún ọ fúnra ọwọ́ ara ẹ̀ báyìí ló fi dorí nù ọmọ orí tọ́lọ́run ṣe fún ọ ni ó kọ́ tó yẹ kọ́ ọmọ jẹ́ ni ọlọ́run kẹlẹ́ yẹ kọ́ ọmọ jẹ́ ọwọ́ amú ìkẹ́ ọlọ́run tọ́lọ́run ṣe fún ọ ọgbọ́n dáta ọlọ́run mú ẹ̀fọn tàhà báyìí títí ẹ ọlọ́run fi yọ ọmọbìnrin òun jáde fún ọ hm? ìwọ wa ní kò tó ọ tó ọmọ tó ṣàlàyé fún mi ni ọlọ́mọbìnrin yìí ó ń kírun ó ń ṣàdúà fúnra rẹ̀ ló tún fẹ́ràn rẹ̀ sọ fún mi pé ìwọ lọ bá ọmọbìnrin yìí ń lé kí ló tún kù tó fẹ́ kọ́ lọ́run ṣe fún ọ olówó mi ń bẹ ó fowó rántà ń sọ yìí wà láàyè ọlọ́run òfin ó ra mu lówó ọ̀ràn ọgbọ́n táyà Al-Qur'ani wí ni. bàdà oṣù bíi láàyè mi náà ṣe ìtàn ìrọ̀jẹ́ ìbísí mi láàyè rahman rahim wọ́n ní wàdà tó fún sí dúnà pẹ̀lú àrídì bàdà àṣìlá ìná ó ní ẹ má ba tó wọn lóò ti ṣe dáadáa jẹ́. ẹ má ṣàbòsí pẹ̀lú ara yín gẹ́gẹ́ bí tí wọ́n ṣe yìí ó ti ṣàbòsí o wàláì ó ti ṣàbòsí ó ṣàbòsí kú àfọlọ́ọ̀ ni bíbẹ̀ kọ́ mi rò pé ọlọ́run o lè rí dáríjì ọlọ́run wò. Ah. a'udhu billahi minash shaitani rajim ṣe náírà mọ́ni rẹ̀ amúnisẹ́lọ́ọ̀ ni yín wàláhì amúnisẹ́lọ́ọ̀ ni yín. ọmọ tó kù tó bá yẹ pé ìtẹ́ ẹ̀ fọkàn sí náà nù pé tẹ́ ẹ bá ti ṣẹ̀ṣẹ̀ báyìí ẹ mú tẹ̀sùbà astagafulai astagafulai tó bá yẹ pé yẹn náà ni mọ́ tètè wọn lọ múra sí o àmọ́ lọ́wọ́ ìsalábù síbi tiwa àbáwa ìmọ̀ọ́mọ́ olówó máa sọ fún wọn gbogbo gbà ọlọ́lọ́wọ́n ọ̀gọ́ọ̀ kọ̀gọ̀ bíi tiwa ṣe ń tẹ́ fọkàn sínú ẹ lọ múra sí i ọlọ́run ọba ìlú onídàájọ́ tó bá wù kó ṣàforíjì fún ọ tó bá wù kó má ṣàforíjì fún ọ àmọ́ lórí àbòsí wàlá ilá karamata lè kásìbì alábòsí ẹ̀dá kan ò lè lápọn létí òkú kò dẹ̀ lè láforíjì lọ́dọ̀ ọlọ́run. àfa ètò ẹ̀kọ́ lè jù. ìpè tó ṣe dáa. mi ò ní gbọ́dọ̀ mo ṣe dáa èmi náà mọ̀ ọ́ mọ̀ ń gbà yẹn. kí wàá ní mo fẹ́ ẹ̀kọ́ lè jẹ fún nítorí fi ń ba ayé jẹ́ náà nù. ìgbà tí màmí ni kì í fẹ́ ojú ọmọ tí mo nífẹ̀ẹ́ létà náà lèmi náà ọdún náà ṣe ṣe kàn dẹ́mu wa ni mi báyìí sẹ́ ọlọ́run lè mi. Ah, èmi ò lè sọ bẹ́ẹ̀ o àmọ́ ọlọ́run ọba ìmú ti sọ lẹ́ẹ̀kan òun ló ní tètè lọ́sàn-án lálẹ́ lóru mú tẹ̀sùbá ẹ sí astagafula astagafula tọ́ba wù á tọ́ba wù kọ́mọ̀ gbọ́ àmọ́ èmi ní taná fún ẹ̀kọ́ fún ọ jẹ́ ó ti ṣàbòsí pẹ̀lú ọlọ́run ó ti ṣàbòsí pẹ̀lú orí ara ẹ̀. ìrádàkànyà àjà káàró ọ̀rọ̀ yóò ìgbẹ̀yìn ọ̀rọ̀ ló máa ju ọlọ́run jọ̀wọ́ ó dákun aburú tó ń ṣẹlẹ̀ sénìyàn lásìkò tó yẹ kó jèrè iṣẹ́ rẹ̀ tí kú ń wọlé tó ń mú lọ máa fi kàn mí o ọba ṣe yóò